inside there, enter the Punch newspaper. <clears throat> Excuse me, uh, eh, Mr. Police, I think we need coffee early in the morning. <clears throat> Excuse me. Now, for the Punch newspaper, you go see I'm here. The Guatori 9, the first thing I want, I would like make we look. Um, it says Senate asks the Supreme Court to reinstate Onogen. Now, uh, earlier you've been talking, Chukwudi, say about following the rule of law and following constitution, the way the constitution take be how we for take comot the uh, chief justice of the federation you don't talk am before say the president get the power to comot the, the the the chief justice of the federation on recommendation, on recommendation of, of two-thirds majority following from, vote for the senate. the senate and also the njc. njc of which the chairperson of the njc na the chief justice himself. Mm -hmm. na mo comot the side of uh, you know, recommendation of the njc mo look the part of the of uh, the, the senate two thirds mm. majority. Mm. now bless our president no follow that two thirds majority from the senate. Mm. now the senate don come according to the port newspaper they dey ask the supreme court to reinstate onoge. Mm -hmm. now if the president bin boycott the senate in removal of Onoge, we're supposed to be consti- uh, you know, constitutionally correct eh, or constitutionally wrong, rather, saying mm. he boycott the Senate. Now, the Senate, they come out, according by this paper, say, then they ask the Supreme Court to reinstate him. Mm. If the Senate, first of all, they don't jettison their power, do you think they still get the power now to call for him to come back? Anybody fit go court. Mm. And the highest court for our land now the Supreme Court. Mm. Now, if the Supreme Court, by the name Supreme, give ruling, you can't disobey him e don show say you don turn to military dictator now mm. or you don turn to dictator and you don turn to law unto yourself because you no dey respect anybody so as the matter now when be say senate don carry am and even say we dey say senate carry am um, uh, some apc senators don come out talk say dem no follow for dis arrangement o oh. say dis senate senate senate senate wey dem dey call say na di leadership of di senate based on dr bukola saraki wey be pdp na only am carry the matter for head o oh, say dem no dey involved but the truth na say if the supreme court wey be the highest court for this country eh, give ruling the matter don end now the next person wey you go carry am go to na god fact, I really mm. go now. We carry and go to. All right, now going down uh, for the bottom of the paper, still the Punch newspaper. There for page seven, you go see I'm um, there. Labour tackles federal government um, over new minimum wage. Page seven. We go need to check eye more inside this particular matter. But more just digress. Come for Onoge size. More went inside the minimum wage. Now, you could remember say uh, the the the governors forum being come and talk say um, 27,000 naira Now, be the approved amount for state minimum no, wage. No, na the the the. Uh, the national council national of states national council of states mm. i, mm-hmm. beg your pardon they say twenty-seven thousand naira na be dey mm-hmm. approved mm. of who they go fit pay um, their workers mm. and then they say of course you can still negotiate if your state can pay more than that that is fine mm. but say na twenty-seven thousand but now be like say labour be like say this thing wey dem agree on e no go down well with dem yeah. and labour been threa ten say at a particular date if all this thing is not settled so dem go come outside again. very oh. true um, how you feel say this matter don go now. the national council of states no get business with minimum wage mm. e no follow for e no follow for anything When they dey do e get what they dey call the tripartite committee this tripartite committee get na dem dey represent labour dem get people when they represent labour mm -hmm. get people when they represent government get experts When no say okay oh, see how we go do am to balance the team, make e no cause problem for this country mm. so the national council of state na just advisory body people when we say don't serve for big position for this country what would they respect when they alive when they come together they no get any business with minimum wage if we talk about them like i talk na advisory body but if you go by law and by principle the tripartite committee wey represent the interest of everybody they already discuss this matter Can't talk them. When I don't look the thief now be una say make tripartite committee come mm -hmm. nigerian governors forum they say twenty-two thousand five hundred na im get now national council of state they talk say twenty-seven thousand say uh, federal government say they will pay thirty no we don't talk and say make una make una stop wastage for government we did. Now this same nigeria we did we hear say now all uh, senator shehu sani come and talk am say running cost na thirteen point five million one person thirteen point five million we understand say as a senator oh no distinguished senator na big position you dey represent us you dey do plenty work you need to get plenty money but in a country where we say the minimum wage now eighteen thousand and labour they talk say thirty thousand and they don't dey drag this matter for years why we no fit cut excess spending wastage for government use am plug for certain places make life make sense thirteen point five million running cost times one hundred and nine All right, now the last paper we go check inside this morning. Thank you so much, Jesse Gochukudi, for sharing your vast, as we able to talk about, vast reservoir of knowledge and understanding. Anytime we call on you, we're we'll happy to say they always respond to our call. Uh, eh, they hack into our call. Thank you very much. Eh. to enjoy more of these our Ogbonge videos when you just watch, press this button to subscribe on top of our YouTube page. You go love am.